بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته سامي تسواج الفصول في مصطلح حديث الرسول من حافظ ثناء الله الزاهدي oh. èyí tí a fẹ́ gbé ní àti di twenty two أصل في أنواع الحديث المقبول ìpín kan ní nínú àwọn ìrìn hadith eléyìí tí a gbà wọlé alákọ̀ọ́kọ́ nù rẹ̀ ní kíni o ẹ máa kú tí èmi kí n bá yín kà ọ asọ̀hẹ́ ó ní alákọ̀ọ́kọ́ ni ẹ ó ní asọ̀hẹ́ àhó alákìsìmẹ́yìn ó kù sí méjì alákọ̀ọ́kọ́ nù rẹ̀ ẹ ọ. ó ní alákọ̀ọ́kọ́ nù sọ̀hẹ́ méjì lọ́kùn sí ẹni sàhẹ́ ọ̀nlẹ̀ dáàtì èyí tó lálàáfíà lè dáàtì fún pàápàá rẹ̀ ó lálàáfíà fúnra rẹ̀ àwọn alhadis òun ni hadisu alimusnadu èyí tá a ṣàfihàn alẹ́bí èyí tó ṣe wípé ìtọ́sọ́là sánẹ́dù àfitì rẹ̀ sopọ̀ mini awali yìí láti bẹ̀rẹ̀ rẹ̀ ìlà ákéré yìí dópin rẹ̀ sẹ́yìn gbọ́dí ẹ̀jẹ̀ ìnákélé lè ádílé pẹ̀lú gbígbé wa ẹni dọ́gba àtàmì tó pé ní adab ẹni yẹn pé ní ìdèké mọ́lẹ̀ amísìlè yìí tó náà tún gbà lọ́dọ̀ irú rẹ̀ mọ̀láyà kó nù ṣáàbán ọgbọ́dọ̀ jẹ́ ṣáàbù èyí tí ọ̀wọ́n ọ̀làmọ̀ àlàlà ìjìgbọ́dọ̀ ní àbà wọn lára ikú kejì òun ni sọ̀hìn ó lọ́rọ̀ yìí ọ̀hún. Tóbíà, tóbíà. so sahihu ìpín kejì nù sahih òun ni sahihun li ghayrihi sahihun li ghayrihi òun lọ́wọ́ alhadithu lẹ́bi òun ni hadithu tó ṣe wípé alẹ́bi èyí tó ṣe wípé ìtàkọ́lá asánẹ́dùhù ẹ̀rí pé ń jọ tòkè díẹ̀díẹ̀ àfi ti rẹ̀ sopọ̀ nínú awálè yìí láti bẹ̀rẹ̀ rẹ̀ ìlà áhìrì yìí lópin rẹ̀. بنقل العدل عائشة تعالى ده جواني هو ها قني بنقل العدل قالوا بيبيوا العدل يعني ضد ها الذي يعطناني يا الذي قل ضبطه كلمة pẹ̀lẹ́pẹ́ èdè kí ó mọ́lẹ̀ ẹ̀tẹ̀ ó kéré pẹ̀lẹ́pẹ́ ti àtọ̀ sí òkè ẹ̀wọ̀n tó fi àtọ̀ náà nìyà ó á ní dá ìjà tẹ̀lẹ̀ àwọn iléyà ó kéré sí kò tó ga jùlọ ولكنه أما توبع بطريق آخر حتى لا حديث يلجون منه مساو قصديد أو راجح عبد تسمج ولا يكون شاذا حديث ما بلا شاذ حديث كما kíni tó máa ń wọ̀nyà ó ṣe pé ohun tó ń gbà wá ìtọ́ ẹni àkọ́kọ́ níbi hákíó ohun tó wá gbà wá wá yàtọ̀ ẹni àkọ́kọ́ ìtumọ̀ ṣáàzù nìyẹn àtúgbọ́dọ̀ jẹ́ àwọn alàlà tí ó lábà wọn ikú pàṣọ kọ́wà lára ẹni yẹn àbàwọn kéèyàn fi ní gbọ́rọ̀ wọn ni wàhùwà dùnà sọ̀hìhì lè dà tìhì kílí kò wà sọ̀hìhì ò lè dà tìhì nínú agbára bóyá ìran kejì nínú hadith. asanu. wọ́n ní hasanu mizaati hasanu méjì lòun náà tún pè sí a ní alhadithu hasanu mizaati hadithu tó da fún ara rẹ̀ fara ti kankan àwọn alhadithu lẹ́bi òun ni hadithu tó ṣe wípé ìtásọ́là sánẹ́dùhù àfi tẹ̀rẹ̀ sopọ̀ bìnà pẹ̀lẹ́lẹ́ adél pẹ̀lú gbígbé wa ẹni dọ́gba alẹ́bí kọ̀lá dọ́bọ̀ pọ̀ hó ẹjẹrìí èyí tó jásí pé ìdíkéwò rẹ̀ mọ́lẹ̀ ó kéré à ń dárájá ti sọ héhe o sí ipò hadithi tabadu wọ̀lá ayẹkùnrin ṣáàzán òun náà gbọ́dọ̀ wọn wọ̀lá màálálá gbọ́dọ̀ gbọ́dọ̀ ní àbá wọn ni wọ́n wá ń sá lóru sọ́kàn nínú sọ héhe lọ́gọ́ ìrìhì àwọn náà tó kéré nípò ju sọ héhe lọ́gọ́ ìrìhì pàtàkì láìpẹ́ yàrá ìkékèjì hasan lọ́gọ́ ìrìhì ó ní hasanu lọ́gọ́ ìrìhì ọ̀wọ̀ hadith kìí kọ́ da pẹ̀lú nǹkan mi lòun fi da fún nǹkan mi tààrí ni ó fi da ọ̀wọ̀ hadith lọ́dì òun ni hadith tó ṣe yí pé dóòyìn kàrọ̀ wíyì ẹni tó gbà wá ọlẹ̀ láàbì fẹsùn kẹsẹ̀ kò kí o ṣe ń gbọ́ mi ọ̀ kẹsìdín kéde ẹ̀sẹ̀ torí ọlọ́filẹ̀ àwọn nǹkan kan ṣànàdòhó àbí àfitì rẹ̀ já àlàkínlẹ̀hó jábára báàfóhó àmọ́ lílẹ̀ tó lẹ̀ yẹn ó di ni mo ta àbí àyín pẹ̀lú àdéhùn mi ìta fi tẹ̀lé ó ṣàhìdí ìyẹn ni pé pẹ̀lú àwọn àdéhùn mi ìta ń wá tó jẹ́rú rẹ̀ ó ṣàhìdí àbẹ́rẹ́ ìta tó rí inú àdéhùn mi mo ló fi padà di ohun tó lẹ ní ara rẹ̀ ó lé lẹ́yìn náà wàá wọ́n dúná alhassani lezatihi kò tó alhassan lezatihi àdéhùn kan àwọn alimahfoz. wọ́n ní al-mahfuz hadith kan fẹ́ ní al-mahfuz والحديث الذي رواه الأوثق sẹ́yìn gbọ́ mi ìdí wíwẹ̀ tó fẹ́ jọ fún yín láìpẹ́ yìí òun lẹ́nu tó fẹ́ tó ṣe gbẹ̀mí tẹ̀ jù ló gbà wá ẹni tó ṣe gbẹ̀mí tẹ̀ jù ló gbà wá mọ̀sáìlìfà tó wá yapa ibi rí wá yàtọ̀ sí kan ẹni tó kà sí gbẹ̀mí tẹ̀ lásán àlẹ́háúsákú ó tóbi ju sí kọ̀lọ̀ ẹ̀dígẹ́sì ibi tó ń gbé ní alhadisu mahfuz wà alhadisu lẹ́dí àwọn alhadisu tó ṣe wípé rọwà àhùlẹ̀ áwùsákú ẹni tó ṣe gbẹ̀mí tẹ̀ jù ló gbà wá mùkàlìfàn lẹ́rì wà yàtẹ̀ sọ́kọ́ ó wá ya pàṣẹ ẹgbà wọ ẹni tó ṣe gbẹ̀mí tẹ̀ ẹni gbádùn ọ̀rọ̀ yẹn wọn lè fi àkọ́kọ́ yẹn ju èyí kejì yìí lọ sódì yé bí sin àdàtì ń tẹ̀lé àlè ṣe àwọn nàkùsẹ̀ ń àbádìkùn fili matini nínú ẹsùn ọ̀rọ̀ gángan awis sanadi abafiti lẹ́yìn pé hadith mafudu yìí lágbára ni ẹ ti gẹ́gẹ́ rẹ̀ bákan náà al-ma'ruf ọ̀yà. ضعيف قل المعروف ممكن الحديث المعروف والحديث الذي هو حديث رواه الثقة ẹni tó ṣe gbẹ̀mí tẹ̀lọ́gbà wa ṣùgbọ́n mùkáìlì fan ọ̀rọ̀ wa hó pàìf ó yapa sí wọn tẹni tó lẹ́gbà wa ilẹ̀ pé màrúfù yìí náà sì tún gbé tẹ́lẹ̀ tún gbé tẹ́lẹ̀ òun wọ́n lè má ba máa fọ ọ̀rọ̀ bó ti rẹ̀ bí kò wọ́n ṣe wà náà lásìkò wọn yẹn asilon fi àníwá ìlà hadith yìí anardod ìpínkànnì tá a fẹ́ sọ nípa àwọn onírànà hadith wọ́n fẹ́ tó fifteen ní gbogbo ẹ̀ èyí tó ṣe pé tí wọ́n bá ti wí báyìí àárọ̀ dà rẹ̀ ni. àwọn àrọ̀ dùn ni ó jẹ́ ẹnìkan bí o ti lè má dín sí kan wá tó dẹ́ta náà ọ fifteen thirty five àwọn àrọ̀ dùn ànígbà bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni àtọ́yìn. ó ní wọ́n tó ní àtọ́yìn àwọn ìhàdíìsì lẹ́bi wọn ni hadiisi tó ṣe yí pé ìkàlà àbáàdọ̀ sífàtì sahih ọ̀pọ̀ sófò wọn ìkàlà ọ̀pọ̀ sófò. أم بعد صفات صحيح ó ní bí apá kan ìròyìn àdéhìí tó gbádùn ilé àdúgbò gbẹ lẹ́ẹ̀bá ń bẹ́ alimọ́ńkọ́tà. كان الانقطاع أما كان الحديث المنقطع ومن لم يتصل سنده هو ليتي أفيتيره سكر بأي وجه يجونا يوتو لجاز كان الانقطاع àsìkò yẹn kí àsopọ̀ ni ó ti wáyé alimọ ọdọlu alimọ هنا المعضل حديث ولكن الحديث المعضل والحديث الذي akọ̀tọ̀mí sanadi hisnan òun làdíìsì tó já sí wípé ẹni méjì jábọ́ nínú àfitì rẹ̀ ọ̀rẹ́ ẹni méjì mọ́ bẹ́ẹ̀ akọ àyìndán àbí jù bẹ́ẹ̀ lọ nínú ayé mọ́ọ̀dì àyìnkáná lọ́nà yòówù tó ti jẹ́ bìṣọ́rù kàwálí pẹ̀lú kọjá sí pàrọ̀ ẹni méjèèjì wọ́n tún wọ́n tẹ̀léra wọn òṣìṣẹ́ ti bẹ́ẹ̀ ní ìsìn àyíṣà tòṣìṣìyà wọn yọwọ́ kó wọn kẹfọ́ sọ́dọ̀ àdìmtì sọ́ọ̀ òṣìṣẹ́ ti bẹ́ẹ̀ irú rẹ̀ lọ́nkọ̀ ní alhadith olùmọ̀ọ́dọ́n ìtàbọ̀ ní bishar tawali pẹ̀lú pé wọ́n gbọ́dọ̀ tó tẹ̀léra wọn ti tàbọ̀ rí sí ọ̀sàkùfẹ́ yìí àwọn tó tàbọ̀ méjèèjì yẹn gbọ́dọ̀ tó wọ́n tẹ̀léra wọn ìyẹn ni pé wọ́n lára wọn àwa mẹ́rin la gbàdí ìsìwá wọn wà á dákọ ní méjì wọn dákọ àyìnṣà wọn dákọ sọfíà wọn dákọ abọ́sọ́dọ̀ ti sọ ẹ̀dígẹ́tì bẹ́ẹ̀ ohun tó ń pè ní mọ̀ọ́dọ́n nìyẹn ẹ̀rí pé kí ní illustrate ẹ̀yin gá lè dá tó fúra yìí wọn ni mọ́rísàlù tàbí àyí hadith tó ń kọ ní mọ́rísàlù wọ́n ni hadith lẹ́bi wọ́n ni hadith tó ṣe pé rọ̀fà àhó tàbí àyí yù mọ́ kí wù tàbí ó gbé lọ sí kí ní ìlànà ẹ̀bí ó gbé lọ sọ́dọ̀ ànẹ́bí straight a ah, kò tí ì yọ rárá ọmọ kíwù sáadé ó gbé lọ sọ́dọ̀ ànẹ́bì street wọ́n nìkan kíwù lọ́dọ̀ èmi nísìn tẹ́tí yẹn ń sìn ìwọ wá kíwù lọ́dọ̀ rẹ̀ ìwọ wá fẹ́ sọ̀rọ̀ lé lẹ́yìn kí sọ̀kẹ́ láì ọ̀nà ń kọ́ni mọ́fẹ́ ọmọ kíwù sáadé gbádé sì yẹn street lọ sọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam ẹ mà kọ́ni kọ́ dákọ̀ ọ̀gá rẹ̀ kó tó dákọ̀ ànẹ́bì àyíká ẹ̀yẹ kó lè tàbí ayú bí kò má kíwù sáadé ọ ọ̀rọ̀ ìwà àtànẹ́bí ọjọ́ kan tí báyìí tó wí báńkì mọ́ sàlùmíà fa innahu ọlọ́wọ́n sọ yìí ó ní fa innahu da'if ó ní pẹ́rí mọ́ sàlùmí àdìsọ̀ àyífù ìyẹn mọ́ sàlù tábìnrin àdìsọ̀ àyífù ní láì dóńdẹ̀ pẹ̀lú عند المحدثين نقرأ عفون حديث باحتمال انتوري عالمية اللي تعمل في أن يكون الساقط مع الصحابي تابعي وما جاسي كي أن تجابه قلو تابعين تابعين كانتم بمه تبينسي أبا يقول تابعين يعني problem àwọn ènìyàn tó máa ń tí ń sọ à ní problem kọ́ máa tún á sí pé tàbí nǹkan tó ń bẹ lẹ́yìn nígbà sí ní problem nítorí pé àṣọ àbá tó kúlọ́ ọmọ adóòl gbogbo àwọn sàábé ẹni dọ́gba ni wọ́n bó ni wọ́n sá ní dákọ̀ sàábé tá a ṣẹ̀ máa béèrè fún kí ó dé rẹ̀ fi dákọ̀ rẹ̀ ìyàpá àwọn àdéhìí à ń rọ́jú lé ń bẹ à ń rọ́jú lé ànimọ́ra àti àgbọ̀dọ̀ wádìí pé tàdé rọ́jú lù yẹn torí gbogbo àwọn sàábé ẹni dọ́gba ni wọ́n. wọ́n ní sẹ́rí àdéhìí mọ́rúsàlù باحتمال سبب مزيم كل كيو جادي مزيم كي ماك كيو ما أصلاً دي كنوم يوم عادم باحتمال كل واحد أن يكون الساقط مع الصحابي تابعي كما جاسي كان تجابه كلو صحابي تابعي كان دمه أو تابعي جاني أكثر أبي تابعي ميجي أبي جهله بني يقول لكم موصل التابعي حديث ضعيف لا المعلق ها ها ها معلق ها الصوره ها معلق حديث ها الصوره هو الحديث الذي حذف من حديث ها دانو من اول الاسناد ها دانو نبره في ها هاي دانو بعضه ما يقف او كله ابي ها دانو هذا المحذوف ó ní wàlúmà tó ẹwà rẹ̀ ní tí wọ́n ha dànù yẹn tí ò sí bẹ̀rẹ̀ sánẹ́dù yẹn nǹkan ní màrúfà tó bá jẹ́ níta àmọ̀ ló ń tàn àti kọ̀tán ó lè jẹ́ níta lè jẹ́ níta yóò ṣẹ́jọ bí i á fi àdéhìí rẹ̀ sẹ́rí sẹ́ńgbọ́n mi nínú ilẹ̀ fújà ni yóò ṣẹ́jọ rí ìdí ẹ̀sẹ̀ tó ṣe gbọ́kànlé ضعيف حديث ضعيف ناجح طب يا اخي àgbọ̀dọ̀ làmọ́lẹ̀ pé mọ̀álá pàdé ìsàáyìfù ní kọ́mbélé ọkọ̀ tí ìyẹ yín rárá rárá sí pé ní wọ́n mú kò ní bẹ̀rẹ̀ sánẹ́dì yẹn ni wọ́n mú kò ní àmọ́ bẹ́ẹ̀ sí ní tó ṣe ń jẹ́ mi tẹ́ lágbàá náà bẹ́ẹ̀ fi sẹ́rí wọ́n tàbá mọ̀ ló tó ti ìsàáyìfù ẹlẹ́mọ̀ àní àní. Thank you. قولي المعنعن هم لا ترى عن عن يعنعن عن عن معنعن معنعن اسم مفعول هم تعموا لا عن عن اسمه عن عن يعني والحديث الذي عن عن يتعموا لا تدنيك تدنيك اسمه عن عن والحديث الذي من حديث قصيقي yẹ̀rìwíyì báńdùn rùwà àti senate apákan àwọn tí wọ́n gba ìgbàwé àpètì ni wọ́n gbà wá àkọlóhùn àbí gbogbo wọn àmọ́ fọ́kọ̀ọ́hù eléyìí gbà wá lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ìyẹn náà tún gbà wá lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ẹ̀dígẹ́sì ní gbà wá lọ́dọ̀ ẹni tó jù lọ dùsí ìkọ̀tà án tó ń jẹ́ án àǹfùlàní àǹfùlàní àtọ̀dọ̀ lágbájá àtọ̀dọ̀ kàmìlú. àràfà ìnáwó من التدليس قل فإنه موصول حديث عن عن موصول حديث قصو قالونا ومقبول حديث تعبى ولينا سموني ما جمو بشرط سلامة عن عيني ẹni tààsọpọ̀ wá látọ̀dọ̀ rẹ̀ nìkan ni nílà nínú tatilis kí ló ń pè ní tatilis èrú èrú látẹ̀rẹ̀ nìyí ohun tí wọ́n mọ̀ mí mọ̀ ni pé wípé èmi ni ò ní ìjẹni tó lára ọwọ́ á fẹ́ ròyìn ẹ̀kọ́ sọ pé ẹni tó sanra àná tatilis ọ̀rọ̀ bó ti rẹ̀ nísìn ìròyìn tí èyí ṣèròyìn ẹ̀ níyẹn lọ wí ọ̀rọ̀ bó ti rẹ̀ nísìn àbẹ̀rẹ̀ tẹ̀ fọ orúkọ mi ní abdulwasi wáṣẹ abdullahi rọpò orúkọ mi àgbà kájílẹ̀sì ọ̀rọ̀ bó ti rẹ̀ bọ̀tún bó ti lè kàn í bẹ̀yìn náà ó sì gbọ́dọ̀ nílẹ̀ pé wọ́n ìpàdé wáyé láàrin wọn. ìlà bíbẹ̀ kan fọdọ̀ ẹyin fún wọn máa rò dòdò àti ìsìn náà jẹ́dọ̀ ẹyin wọ́n sì dá padà fún ẹni tó sọ ànígbà aṣáàbù. Thank يعني انطبق على الحديث الشاذ wọ́n ní máa rọ̀ wá òtún kọ́ àwọn lèyí tó ṣe kẹ́ni tó ṣe gbẹ̀mí tẹ̀gbà wa mọ̀kàlìfán ìmọ̀rọ̀ wa wọlé àwòsàkù nínú wọ́n á yapa sí ohun tẹ́ni tó ṣe gbẹ̀mí tẹ̀ jù lọ́gbà kò sí yẹ ẹni tó ṣe gbẹ̀mí tẹ̀ kan gbà wá wọ́n á gbà wá yẹn ó yapa sí ohun tẹ́ni tó ṣe bẹ́ẹ̀ nìkan jù ú lọ́gbà wa máa ádámì ìmùkànnì ìdámọ́ olókùnkùn ní ọdẹ máa rọrùn láti kọ́rọ̀ méjì yẹn kan eléyìí ní lọ eléyìí ní má lọ eléyìí ṣe gbẹ́mi tó eléyìí ṣe gbẹ́mi eléyìí náà ṣe gbẹ́mi tó ṣe kọ́kọ́ báyìí bí kìíní ọba ti ṣe kọjọpọ̀ hadith ṣáàzù ni wọ́n pè alhadith almunkar almunkar حديث قلنا حديث المنكر وما رواه الضعيف من متن يطلق دعوة ها مخالفا لما رواه من هو أولى منه من الثقات هو يقاسي ẹni tó ṣe pọ́ lẹ́tọ̀ọ́ sí pọ́ lẹ́tọ̀ọ́ sí kágbà wọlé jù lọ nínú àwọn tó ṣe jẹ́ nìtẹ́ ẹ̀rí fóun náà ìjọ tòkè ṣùgbọ́n kéré sí tòkè alimọ̀ alali هنا المعلل حديث الحمد عن المعلل والحديث الذي هو الحديث طلع فيه على علة أن قاسي أبوه كان ينوي أبوه كان يا يقدحه gbèsè hàtì tó fẹnu gún lílálàáfíà rẹ̀ máa anà zọ̀hírọ̀hú ìsàlámàtù àwọn tí bó ṣe já sí pé lílà òun ni tàdísì yẹn bẹ̀t àbàwọn sì ń bẹnu rẹ̀ ó lè kó bá lílálàáfíà àdísì yẹn afirika náà olùmọ̀ sheikh uh, mokbin rahimahullah gidi ṣe ká ah, àwọn àdísì tó ṣe yí pé ẹ̀ẹ́ eh, المعلل ظاهره الصحة àwọn àdìsọ yìí pé àdìsọ máa lálẹ́ ni wọ́n sùn mọ́ tààrẹ ọjà àti ìgbó lálàáfíà àwọn àbàwọ́n sì wà nù alẹ́mọdé tọ́rìbù. Thank you wọ́n ní alimọ̀dútọ́rì alhadith lẹ́dí wọ́n ní hadith tó ṣe pé ruwi amarra kan alawajì wọ́n gbà wá lẹ́ẹ̀kan lórí ojú kan amarra kan alawajì áfọ́ wọ́n bá tún dojú mi wọ́n tún gbà wá lómi mọ̀kálẹ́fìn lílẹ̀ awọ́l ó sì yà kásítà kọ̀ọ̀kan alawajì tẹ̀sáwí ìdí dídọ́gba kọlámù yóò mú kí inú lè jáwọn ọgbẹ́ ìdàgbà kò sọ̀rọ̀ láti kó méjèèjì kan ìkànnì wọn ti gbàwá mi ọ̀tọ̀ wọn ti gbàwá mi báyìí a sì lè kú kọ ilé ìyapa sí àkọ́kọ́ ìkejì ọjọ́ tó kọ́kọ́ ó di rẹ̀ lórí rẹ̀ wọ́n pè ní hadithu al-mutari ó ní màkúbó lọ́wọ́ yá. ó ní hadithu ni hadithu màkúbó lọ́wọ́ ní mutari bìíní ìdádára lédè tàràbù wọn bá yá pé ìforígbára wọn ilé ìyapa síte kejì wọn bá wá lọ́dọ̀ àrùwá ti síkọ lọ́dọ̀ àwọn tó ṣe gbẹmí tẹ tí wọn gbà wá fi sánẹtì nínú àfijì láì là á níbẹ̀ kọ́ fọ́dọ̀ yín fún àdéhùn mọ̀tàlì bùnà lájọ́ tó yín ọmọ àdéhùn tọ́lẹ̀ máa ń padà dáa nígbà alimọ̀tòrò. Thank you. هنا المتروك حديث المتروك هو الحديث حديث زعقاتي ها والحديث الذي هنا حديث تشكي لم يعرف أعمى إلا أن راوين حفلة دولة جزواك متهم بالكذب لكن في راسه àwọn ẹlẹfẹsọkì àbí akáfẹpọ kíìsì àwọn fa àṣìṣe lọkọlát àbẹni tó ti pé mistake rẹ ti burú jáì jù àdèmọtà las. wọ́n ní alimọ́tà las èyí tá a fi a fi rú sínú ẹ̀sìn mọ́sọ́lẹ̀ kan. غلس حديث تعرف يروسين ولا ما الحديث الذي من حديث تسيبه دلت فيه الراوي بوجه من وجوه التدليس يبقى انتو ببوا وفي يروكا سنين وجوانا طمان بقى ميوبين وعلى وجهين وجمي جلدني هيا تدليس السنة ó ní tàbílẹ́sọ asanet dídọ̀tí àfitì ọ̀hún àyẹ̀rìwé àrọ̀wé àmàlàkẹ́yàhù òun ní kí ẹni tó gbẹ̀gbà wá gbẹ̀gbà wá lọ́dọ̀ ẹni tó pàdé wọ́n lámì ẹ̀sùn máa hù mí ní ohun tí ọ̀gbọ́ lọ́dọ̀ rẹ̀ ó lóun gbọ́ móhì máa ń sàmọ́ àhù káyèsí máa àhù tó wá ń múròyìn ròyìn wá bí ẹni tó gbọ́ lọ́dọ̀ rẹ̀ kò sí gbọ́ wọ́n ń pè ní kàdìlẹ́sù sonnet kàdìlẹ́sù ṣuyú náà wà wàhùwà. Fìmíhì, wọ́n ni tàdílé sòsò yóò dídọ̀ ti ṣe ìfèrú síbẹ̀ ìṣòro sáwọn àfáà tó gbà tó lọ́dọ̀ wọn lọ́wọ́ à ń yẹ̀rì wíwà à ń ṣe é fi ń hàdí ká o mo ní kó gbẹ̀gbà wá àdéṣì kan lọ́dọ̀ ṣéèkù kan tẹ̀mí àhú mínú tó gbọ́ lọ́dọ̀ rẹ̀ ọ̀yọ́ sàmì ń ṣe àhú o ó wá pe ṣéèwù yẹn lé ikọ̀ ẹ̀mọ̀ kí wọ́n sọ fún yín lẹ́ẹ̀kan bìmọ́ láyọ̀ ń rọ́ fún bì ikọ̀ tí wọ́n mọ̀mọ́ ó fi pè ayé láyọ̀ ń rọ́ fún lè bá fi ń fi ká fi lè má mọ̀ ká fi má mọ̀ nítorí lílọ tó wà lára rẹ̀ ó fi pè lé pàdé àwọn olè ṣe kọrin sí ni àti kó ti kọ́ ọmọ kékeré tí ọmọ tún sósì lókè lọ́dọ̀ rẹ̀ ọwọ́ àlọ́ wí kọ́ ní ìfún. àwọn ọ̀nkẹ́ ni àdéhù almudallas almursal. هون المرسل الخفي بعيد على الجولة تمام ọwọ́ ayélujára ya àwọn ọ̀pá tí musa lò lẹ́ẹ̀kan eléyìí pamọ́ ọ̀rẹ́ pé jẹ̀lí ìlú tàwọn yẹn ọwọ́ ayélujára rọ́wí amẹ́ni àsọ̀rọ̀ hu òun ní kí ẹni tó gbẹ̀gbà wọ́ gbẹ̀gbà wá lọ́dọ̀ ẹni tó bá ló gbà wọ́n làm yẹ sùn àhù mínú ohun tó ọ̀gbà lọ́dọ̀ rẹ̀ bíláfòsì mú hìmì lísìmáì ìgbólóhùn kan tí ń dárò yìí lọ́dọ̀ rẹ̀ من قوم بونام في المرسل الخفي ما ظن في حديث كان المدرج والمدرج والحديث نعم في المدرج يتأكد أنه على وانه نعم كده الإدراج ولي وانين بيري ولي وانين ولي وانين قاري ها الحديث الذي هنا حديث توصف أدخل الراوي في متنه الفاظه هذه بان أنا تحديثي وكي بنوراني الفاظه وبلون كان لا يسات من على حديث منه من غير بيان هو أصلا يفاض ولو قرأ يباو هذه برا مية مما قرأ يباو وصلاة حديث عن الحديث المدرج ولا يجوز orí wọ́lá ẹ̀jọ́sù tààbùdó gẹ̀lẹ̀ ìdírájì àlẹ́tọ̀ kí yẹn mọ́ mọ́ lọ kí ọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ ànẹ́bì tó náà dé sí rọmọ òdìríjà ni wọn ta bá kìbọ tí ó sọ̀rọ̀ ànẹ́bì yẹn sọ̀lá alẹ́sọ̀lá kò bá àjá sí rẹ ni láyẹ̀ kúnú fi hókùnmí almọ̀fọ́n kò ní wà nípò hadith tí wọ́n lọ gbé bá ànẹ́bì sallallahu كتبت كاين منو حديث وتعني با ولي الموضوع خبروا خبروا هنا هذه قلت فعلا الموضوع حديث عقبالي واللي خبروا المكتوب هون يرورا يرو يرو يرو alimansubu alọ́fi ti ìlà rasulillahi sallallahu alayhi wa sallam alọ́fi ti òjíṣẹ́ ọlọ́run fífi rọ ana àléhìí òtá àti dáadáa parọ́ mọ́ ọ̀yà fọlá yẹ jósù. ẹ̀rí àdéhùn ọdún yìí àgbàdo lọ́ọ́ fi ti ànẹ́bí láyé jùsọ ásíwò ásíwò yẹn òun ni ní síbátò bàbá ní azàbìmọ́ ní nẹ́sàbà wọ̀láyé jóòzù azuwuhu ìlànàbí àgbọ̀dọ̀ fi wá àdéhùn bẹ́ẹ̀ tí ànábì sọ̀rọ̀ àdìsọ́lá ìnàwó ìdìbàyà ni láì lálàyé ọgbọ́dọ̀ pé ní mọ̀ọ́dọ́ ọkàn ó fi kalẹ̀ ọfẹ́ ká wí pinnu mẹ́ta yìí náà sí ó ní faslun fi àníwá al-hadith ghalat onírànrin hadith yìí tọ́jà ghalat ní sikh lọ́nkìn ghalat àkọ́kọ́ òun ni al èyí tá a yí. ó ní alimọ́kọ́lù eléyìí tá a yí po akọ̀lábà rẹ̀ ayíwájú ayí sẹ́yìn ayé ẹ̀yìn sí kíní ọ síwájú àbúrò fún sósì ọ hmm. àfìkà sínú ó ní mọ̀kọ́lù bọ̀ òun ni hadith alẹ́dí wakọ̀ àfi mọ́tìnìhì hadith tó ṣe kó wáyé níbi mọ́tìnù rẹ̀ ọ̀fìn sánẹ̀dì àbọ̀wáyé nù sánẹ̀dì àfi tirẹ̀ mọ́tìnù ni ẹsẹ̀ ọ̀rọ̀ ọ̀fìn sánẹ̀dì. àbọ̀ wáyé níbi àfikì rẹ̀ tàgéyẹ̀rọ àyípadà kan bí ìbẹ̀dá ilẹ̀ láfọ́fín pẹ̀lú pípààrọ̀ gbólóhùn kan bí àkàr àti pààrọ̀ mi àwọn bí tàkùdémí àti agbẹ́kan wájú ọ̀tà àfihàn agbẹ́kan sẹ́yìn wọn náà hàwí dáàlẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́n pẹ̀lú alḥadíṣu naqlu haka ń yẹ kó na alḥadíṣu. ọ̀ wọ́n ní bí kó sí pé àdéhùn yẹn gbajúmọ̀ àyẹ̀kú náà hadith bí hadith yẹn gbajúmọ̀ mashhura ní ohun tó gbajúmọ̀ an salim salim yẹn ọmọ abdullahi ibn umar ni hadith yẹn wá látọ̀dọ̀ salim ọmọ abdullahi fọ́yù jàálù an-nafi' káwá sọ pé an-nafi' an ibn umar fún yẹn ló kọ́mọ́ jù wọ́n ti ń sìn ọ̀sọ̀pá àdéhùn wá látọ̀dọ̀ an máa látọ̀dà tó láì bọ́nà àwọn ló kọ́mọ̀ jù lọ́wọ́dù òfin torí kọ́ kọ́mọ̀ jù kálímù ló sì láti kálímù ọmọ tí àbúlá ìbọ́nà ọmọ tí wọ́n bí gẹ́gẹ́ káwọn gẹ́gẹ́ wọ́n bí wọn ní sálẹ̀ nẹ́fíọ̀n ẹrú wọn ni ọjọ́ mọ̀ọ́dọ́ wọn lọ́pọ̀lọpọ̀ gbà jù nẹ́fíọ̀n ní sáà máa ń gbàdé tìwá lọ́dọ̀ àbúlá ìbọ́nà ọmọ wọ́n ti pé kálímù náà gbà wá o ní kálímù àfẹ́gbà ni wọ́n alálùkọ̀ọ́ ni wọ́n gbà wọ́n fi wà láyé nẹ́fíọ̀n ò sí fásitì àgbà tí sálìmù tó kú ní tó ń kọ́ yàn kí o mẹ́fìmù yẹn sì lọ́jọ́ àfa imam malik rahimahullah ta'ala so hadith yẹn wá ní sálìmù gbà wá lọ́dọ̀ bàbá rẹ̀ tí sọ̀tún láì bọ̀rọ̀ náà wọ́n wá lọ yí anáfẹ́ nítorí kò lọ gbajúmọ̀ sọ ti gẹ̀ẹ́sì aníbo ni ọmọ dúró ilé wọn ń pè ní makalop ọ̀yà ọ̀nà sálìmù dúró ilé makalop fi sanadi ni ọ̀yà a àwọn sọ pé àgbẹ̀fẹ́ ibn Umar bẹ́ẹ̀ sì ni àwọn méjèèjì náà ni máa ń gbà lọ́dọ̀ ọ̀pọ̀lá ibn Umar wíwẹ̀ lẹ́yìn ọtí kọ̀lábà nínú sánẹ̀ ọmọkẹ́lù lọ́kọ́lẹ́dẹ́ ìlmọ̀tìní ọ̀yá. ọ̀pọ̀lábà ọ̀hún. ẹ̀rí tí bá bí káyẹn gẹ́ òtún sáré máa gbọ́ yé díẹ̀ díẹ̀ afẹ́rẹ́ alkọ́lì kìlìmọ́tì yíyí nínú ẹsẹ̀ ọ̀rọ̀ mo ti wá nu hadith àbí hurera hadith sábàtò àtúnájẹ hadith sábàtò àwọn ọ̀rẹ́ méje ọlọ́run máa fi wọ́n sínú òjì níjọ́ ta ní bùkátà sójì ìjẹ́ ní sójì kankan jòjì ọlọ́run lọ lóòrùn máa súnmọ́ wa jẹ́ ìjọ́ gbẹ̀ndàlùkẹ́yàmọ́ nìyà ìjẹ́ yóò súnmọ́ wa bí ọ̀pá tìró ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ṣe gbogbo ọ̀pọ̀ kí wọ́n máa bọ́ rẹ̀ tó wọ́n wá sọ inú àwọn rẹ̀ tí wọ́n wà lábẹ́ bòjì yẹn òun ni wọ́n rọ́jò lò àsọdàkọ̀ bí sọdàkọ̀ tí èèyàn kan tó ṣe sàárà tó fi pamọ́ hasbẹ̀rẹ̀ ká ìlànàṣì máa lóhó àwọn fi pè mí inú ẹ̀rí kí lè lọ sì yẹ kúrí nìyẹn owó wò la máa fi ná a tún ní àdéhùn sì sọ bẹ́ẹ̀ owó sì ò fi mọ ohun tó tún náà ọ̀kọ̀lábà hùrọ̀wí ẹlòmíì tọ́gbà wá sí tún kéńjẹ ń tiẹ̀ nìyẹn àwọn ní hàtàlá tá àlàmù yẹmí inú máa tún fi kùsì máa lò ẹrí kọ́ yìí ọ̀tún rẹ̀ òfin mọ ohun tó sì ná lẹ́yìn máa ń ná kó sì náwó ni orí lẹ́yìn àti ìfún bọ́ọ̀lù wọ́n ti kọ̀lábà rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ hàf ìran kejì. أبي بكر السعودي كلمة إلى شيء هي ما قالوا ابن لعيها كلمة احتجر إلى كلمة احتجم ẹ̀ẹ́sà jọ ọ́ ti dá ọ́ ọ́ wọ́n ní al-musahhaf al-musahhaf huwa al-hadith alladhi hadith bá fi mistake sí ni o huwa al-hadith alladhi waqa'a al-khata òun ni hadith ó ṣe pé mistake wáyé fi nuqati hurufi mọ́kànnìyàn níbi kíkan mọ́ sí àwọn lẹ́tà ẹsẹ̀ ọ̀rọ̀ yẹn تصحيف أبي بكر السولي ممكن كان أبو بكر السولي ولا تشينج ستة قصد شيئا tó wà náà hadith tó jùlọ láwọn sọ àyàn hadith hadith kan yẹn sí kẹsàn hadith ah, yàmì Abu Ayyub al-Ansari ah, ó ní man sama Ramadan thumma fa'atba'ahu síta ní bẹ́ẹ̀ dábàdáwẹ̀ Ramadan tó wá fi mẹ́fà sí ọba mẹ́fà lẹ́yìn rẹ̀ nínú Shawwal mo wá wọn ò bá ti gẹ̀ẹ́sì ọ àdéhùn tí tó tọ̀ lọ ni ànígbà pẹ̀lú ṣe àǹtòfìsì yẹn nípa ti ṣéèfì Ibn al-Aiha ẹnìkan náà wọ́n pè ní Ibn al-Aiha ọmọ ìgbà náà tó ń gbà dé zọ́ọ̀yìn fún wa gbólóhùn àjàrọ́ tí wọ́n lànà bí máa yè kan nu mọ́sálásí òun wá sọ pé àjàmọ̀ ìdìbò ẹbí gẹ̀ẹ́sì tó sì wà ń bẹ̀ ni pé ànànàbí ìyá sallallahu alaihi wasallam àjàrọ́ ìlú mọ́sálásí nínú mọ́sálásí tó fi ń sọ àǹtí káf ọmọ tí ó tàbí hujra ọmọ bí yàrá wọn wá sọ pé àjàmá ìlú masjid láti rí pé ọsọ hafa rẹ ó yí ní yí tó burú ni ọ àdéhùn yẹn lẹ tó bí wá bẹ ọyá áwùsù bí irú Yahya ibn Ayin wọ́n lọ chẹ́ǹjì Al-Awwab ibn Murajimi wọ́n chẹ́ǹjì ẹ̀sìn musahi ẹ̀rí fún bàjẹ́ ọba bàjẹ́ rọ́ọ̀ ní bẹ́ẹ̀ ọ̀sọ́ di jíìmù ní bẹ́ẹ̀ ọ̀sọ́ di ha rọ́ọ̀ ní bẹ́ẹ̀ ọ̀sọ́ di zain al-muharraf èyí ká tún yí lélẹ́yìn náà ó jẹ́ àdéhùn tó ní mistake. ọ̀jọ̀nà ahìn ìlànà ẹ dákun ẹ jẹ́ àṣọ àwọn kìíní yìí o nígbà kan ní al-hadith al-muharraf wa ma kana fihi at-taghyir fi ash-shakl òun lè tó jásí pé àyípadà ti ń bẹ ẹ̀wọ́ lásán ni wíwọ́ ẹ̀rí gbọ́ mi àkọ́kọ́ kíkẹ́ mọ̀ sí nẹ̀dílé ẹ̀wọ́ wọn i'rab àti bó láti wọ́n nǹkan náà ni wọ́n fi ní i'rab wọ́n ṣe yí òun ní mẹ́nu kàtàkì fi kùlàbín ìlà kìlàb nǹkan nìkan ní kìlàb òun bá ṣe gbèsè kìlàb àwọn ajá òun ní jẹ́ kìlà wọ jọ̀nà jọ̀nà ẹ̀sẹ̀ ní jẹ́bẹ́ bá tí ń jẹ síta náà ìyẹ́ ẹni pọ́ bá tí ó jẹ́ yóò nìyẹn ti papọ̀ mẹ́sẹ̀ ìdáwọ̀ yẹ́ jìbì Ẹ̀dìgbọ́ conclusion àfáàmì àníṣẹ́rí ìtawà wa ti wá mọ̀ pé wọ́n mi sì ti wọ̀ jẹ́jíbù ó kú dandan ṣé kó lè ra líka o nínú gbogbo àwọn nǹkan ta ní mistake wọ̀ bíi mẹ́ta tá a kà ní àkọlóbò ní mùsọ́hàfù ní muharrafu ní ó kú dandan lọ́dún wo ìlàlẹ́ asúlẹ̀ sábẹ́tì sọ̀híhì dídá padà sí pínlẹ̀ orinlẹ̀ irú èyí tọ́jú alátọ̀dọ̀ àǹsálẹ́mí. عن ابن عمر حصادي روايتي حديثي حتى لا تعلم شماله ما تنفق يمينه حصادي به يرو فأتبعه ستة حصادي به كما جوجة شيئا يرو يتوجه كلاب كما كلاب كما كويني كلاب جوجة جنا كما كويني جنا كما كويني جنا كما كويني جنا هو ويجب fi kúlè dálíkà nínú mẹ́tẹ̀ẹ̀ta tá a kà yẹn rọ́dù wo nígbà padà ìlàlẹ́ asúlẹ̀ sábìtì lọ síbi ìpínlẹ̀ tó rinlẹ̀ aṣọ híhì tó lálàáfíà tó mọ̀ yọ ọmọlúbì yìí lẹ́yìn náà aṣù sí pẹ̀lú àdéhùn yẹn nǹkan náà sọ híhà bá lálàáfíà àwọn hasana àbọ̀síbi hadith hasan subhanakallahumma wa bihamdika sallallahu alaihi wa sallam.